amin inú tí a fi gbọdọ̀ dúpẹ́ Oluwa fún Azza wa Jal. òun ni tí ẹnìkọ̀ọ̀kan wa náà mọ́ lónìí ta jókòó fi baitin mimbo yóò nílé kan nínú àwọn ilé olúwa èyí ta ń pè ní almasajid masalasi. masalasi òní ni ọjọ́ kejì oṣù Ramadan ti tọdún yìí pé ọlọ́nkádàra pé Ramadan bá wa láyé ọwá bá wa lálàáfíà torí bí yọ̀bá lálàáfíà kò ní lè dìde lọ gbọ́rọ̀ Ọlọ́run gbogbo eléyìí ọ̀tọ́pẹ́ bẹ́yàn bá mọ̀ núrò ọlọ́nkọ́mọ́sà gba ọpẹ́ náà bọ́lọ̀n ti wá ní kí abẹ̀rẹ̀ rọmọdọ́nà yìí abẹ̀ ọlọ́run ọba náà gbogbo tí rọmọdánà kù náà ọlọ́njẹ́ òṣojú wa o ọlọ́njẹ́ afàlàáfí ara gbà gbogbo tí yẹn ma wá ṣe nínú oṣù ńláńlá oṣù rọmọdọ́nà yìí tí wa se o kama gbàgbé ọ̀rọ̀ kama thabata fil hadithi hadithu tí wọ́n lá nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam àwọn sọ̀hábé kan gbọ́ta nẹ́bí ń se amin amin amin fọ̀sú ilẹ̀ nẹ́bíyù sallallahu alaihi wasallam nígbàtá wọn sọ̀hábé gbọ́ta nẹ́bí ń se àmì àmì àmì lórí ẹ̀mẹ́ta wọ́n bí annabi pé ah, àdúwà wo ni ẹ̀ṣẹ̀ àbí ni wọ́n se tẹ́ sàmí sí annabi wa jẹ́ wọn mọ̀ pé malaika jibrilu lọ́wọ́ bá wọn ó sì sórí sí àdúwà mẹ́ta ó sì ń pa wọn lásẹ pé ya muhammad ya rasulallah kul amin se àmì ẹ̀ ìbọ̀rọ̀mọ̀dọ́nà wá bẹ̀rẹ̀ o fi wá lọ falam yukfar lahu wọ́n wá wo rẹ́kọ́ọ̀dù rẹ̀ kò sí nú àwọn tọ́lọ̀un forí jìn tọ́ bọ́kùn nákò lọ́rùn wọn nú àwẹ̀ ọlọ́nkọ́ṣọ́ wá ń bẹ̀ o eléyìí ń fúwá lára pé inú rọmọdọ́nà ta àmẹ́yí tí ò sé jìyàn ni pé púpọ̀ èèyàn náà ní ó sorí ibú ọlọ́mọ́kàwákún náà àwọn olórí ibú tí ọba rí bẹ́ẹ̀ hadithi yóò ní pé ẹni tí rọmọdọ́nà bá láyé rọmọdọ́nà sì wá jáde fọ́lọ̀m yóò farlahu ẹni yóò wá sínú ẹni tọ́lọ́wọ́ bá forí jìn ọlọ́nkọ́ṣọ́ wá ń bẹ́ o torí náà ẹ̀dàkùn ó di méjì lónìí bí kọmọ nípa dáadáa tí ó kó lára wa kọ̀dá òfò ńláńlá ní o òun lànẹ́bí júwe fún wa nù hadithu yìí gbogbo tí yẹn ma fi rójú orí ọlọ́run nínú àwẹ̀ ọlọ́nkọmọ́sà fún wa ṣe àti tọ̀sán àti tòru kọlọ́nkọ́ wa gbà lẹ́sìn fún wa atúndúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bákan náà pé ó ṣe rọrùn fún wa gẹ́gẹ́ bí àti ma túnmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba fúnra wa nínú àwẹ̀ látún ti wá pàdé nínú àwẹ̀ tọdún yìí káka min ayati la'il hakim nínú àwọn ọ̀rọ̀ olúwọba wa ọba ọ̀jọ̀gbọ́n kásì túnmà rẹ̀ fúnra wa kọlọm masáàjì ó wúlò fún wa o kọlọm jẹ́ gbọ́ kágbà káwà lè lò kásórí rẹ̀ ń bẹ̀ láyé àti ní alkiyama pẹ̀lú yọ̀nda ọlọ́run áyà tí a ti bẹ̀rẹ̀ tafsiru tọdún yìí ọ̀nà lẹ́gbọ́ tí mọ́lá abdullahi ti ka fún wa ní fún àwata mú alkùránì lọ́wọ́ áyà ọgọ́rùn kan àti mẹ́tàdínlọ́gbọ̀n èyí ta ń pẹ̀ ní 127 nínú sórọ̀tul bákọ̀rọ̀ ibẹ̀ ni a ti gbẹ̀rẹ̀ tafsiru tọdún yìí kọlọ̀nkọ́ mẹ́ṣà gẹ́gẹ́ bí àṣà wa ká má gbàgbé bẹ́yàn bá ń bọ̀ wá rú tafsiru báyìí ẹni tí ọba ní alkùránì kọ́ lọ ra kọ̀wọ́n ẹni tí ọba wá lówó tí ó fi rà kọ́dà bọ́ jẹ́ yíyá náà ni ọmọ ya ma mú alkùránì kẹrìmù wá torípa ń fà ní tí ó ṣe yóò ké áyà tí ó pọ̀ fún wa kọ́dà yóò ké kọjá yìí ta túnmọ̀ ń jọkàn náà àmọ́mọ̀ ní o ní ti torí pọ́pọ̀lọpọ̀ wa ń tán kàlá alkùránil kẹrìm kò fi bẹ́ẹ̀ dáàtó bàbá wá lérò àǹfààní báyìí ká bí wọ́n bá ma tẹ̀lé bí inú àwọn ọ̀nà tẹ́yàn máa fi túnra rẹ̀ ṣe tẹ́nìkan ò sì ní mọ́ tó bà sí rí ara rẹ̀ à àṣíbí tí ń ké tẹ́lẹ̀ kọ́ ni wọ́n máa ké torí náà ẹ̀dàkùn bàbá fẹ́ gbàgbé karùnra wa létí bàbá tí ń bọ̀ ní tafsiru inṣá allah ní àkọ́kọ́ àǹfàní tàà se ní pé ẹmà tẹ̀lé bí alfa bá ń ké ayà yìí bẹ́yà ti ké làfà ń ké ohun èyí tí wọ́n bá ń ké tọ́ yàtọ̀ sí bẹ́ẹ̀ àjẹ́pọ̀ rọ́ng kọlọ̀nkọ́ mẹ́sà se أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم أتي فراوى لقى لقى pé gbogbo obi ta bá ti ka ayal kòránì débi wà ìdí ìtumá rẹ̀ ní pólúwa ń dájú ọ̀rọ̀ kọ annabuwa muhammad sallallahu alaihi wasallam kan nabi o jíṣẹ́ fáwà alìhúnmà rẹ̀ kí ni ó jẹ fún wa ìyẹn ni pólúwa fẹ́ sọ nkankan fún wa ní tó ti sẹlẹ̀ káwò tó dé bọ́lọ̀mbá wa ń pàtàn fún wa ní alkùránil karim a ní tí ń wí fún wa ni pé èyí tí wọ́n bá se dáadáa táwọn fi là ẹ̀yìn náà rìn náà bẹ́ẹ̀ bẹ́yìn náà bá fẹ́ là ọlọ́run ó tún sọ́dà kéjì ẹ̀ àwọn tí wọ́n rìn dáadáa títí wọn náà já síbi tí ọ̀dá ọlọ́run apàtàn àtàpákẹni àtàpákẹjì ọmọ jẹ́ páwọn tó parun irun tí wọ́n wí irun tí wọ́n ṣe ń sẹ́ irun tí wọ́n jẹ irun tí wọ́n mú irun tí wọ́n wó ó gbẹ̀rọ ọlọ́run ó bí wá irun bí tí wọ́n rìn lọ́ta àfẹ́ wọn ó rìn dé bẹ́yìn náà bá fẹ́ parun o ẹmọ́ jẹrú ẹ o ẹmọ́ rìnrìn rú ẹ o ẹmọ́ wòran rú ẹ o ẹmọ́ gbọ́rú bẹ́ o ẹlẹ́yìn ni gbogbo ọbẹ̀ àbá ti rí wà ìdí ìrẹ́ annabi sallallahu alaihi wasallam ránwà alìhúnmà rẹ létí ìdíyàrùfà ibrahim alkọwàáìdà minal bayt annabi ibrahim alaihi salatu wasalam abul anbiya bàbá àwọn annabi ọlọ́run tọ́lọ ní kọ́pọ̀lọpọ̀ nínú àwọn annabi ọlọ́run tọ́pọ̀ kánrin ọlọ́n ni wọ́n jáde látàrọ mọ́dọ́mọ́ annabi ibrahim torí ẹ̀ náà ni wọ́n fi ma dá pè pé abu al'ambiya bàbá àwọn annabi ọlọ́n aléhì sọ́látù wọ́sẹ̀lẹ̀m wọ́n ibrahim olkọwa idamin albayt wọ́n annabi ran wọn létí níjọ́ wọn àná nígbàtí ibrahim ń gbé sókè yarfa'u ń gbé sókè alkọwa'ida minalbait àwọn àpìlẹ̀ ilé náà albaitu lédè larubawa gbogbo lé ta bá mọ́ ta sì kán àbádà nǹkan bó lórí à ń gbénú ẹ̀ huwa albait ti ń jẹ́ lé nù àmọ́ yàtọ̀ sí ilé ibi tí alkùrán alkarimu bá ti ní albaitu ilé tí alkùrán ń pè nílé òun ni alkaabal musharrafa òun làwà náà máa pè yóò bá wa pé ilé ọlọ́run yàtọ̀ fún alkaaba gbogbo bí ọ bá wá jẹ́bi tí àwọn ènìyàn ti ń kírun tí wọ́n ń sin lọ́run tá ń pè masalasi fàhúwà bẹ́ tún mẹ́mbò yóò ti láà òun náà dílé kanu nínú àwọn ilé ọlọ́run òun náà alìmọ́m ibn al'arabi rahimahullahu ta'ala wípé ìtumọ̀ ilé ọlọ́run tọ́lọ́run pé ilé ọlọ́run àwọn mọ́ṣálásí nìyẹn òun hádìí ìbọ́ọ̀fà alẹ́tí tàbí tashrif in túnmà pé gbogbo ẹni ọba kọlé náà a pè bẹ́ìtù fulan ilé lamayini ilé lamayini ńgbà bá wá fi létì sọ́dọ̀ ọlọ́run àjẹ́ pé kèé se lé yẹpẹrẹ torẹ́ ni ta fi sọ́dọ̀ rẹ̀ ta fi ti sọ́dọ̀ rẹ̀ ní ìse ọba yẹpẹrẹ torí náà gbogbo ilé ọlọ́run bí a bá pè ilé ọlọ́run bá bá ti lé bàbára ọlọ́run tí wọ́n fi tì sí ń ta fi sọ́dọ̀ ọlọ́run náà ẹja bàbà rẹ̀ òun láàfí ma ké fúnra wa àwọn tí ọ̀tọ́ sí mọ́sálásí àgbọ́dọ̀ gbé wọ́bẹ̀ o gbogbo tí ọ̀bá tọ́ sí mọ́sálásí bẹ́yàn bá se nù mọ́sálásí ẹsẹ̀ ni èyí tó ti ẹ̀jádánwò lónìí ni pé kọ́dá ń táwọn èèyàn ò lè se nù lé ara wọn wọn sì máa lọ sí ilé ọlọ́run èyí tó wá burú ni pé ń tẹ́yàn ò lè irú ọ̀rọ̀ tó lè sọ irú ìlò tó lè lólé tí ẹ bẹ́yàn bá ń lólé ọlọ́run bẹ́ ẹ̀sẹ̀ ni o pàtàkì jùlọ ní nǹkan ẹ̀gbin ní nǹkan ríra ní nǹkan dọ̀tí kọ́rọ̀ wá nù hadithu pé kéyàn ọha kẹlẹ̀ ń bẹ̀ sí masalasi menel khati'a nínú tí wọ́n kọ sínú rẹ́kọ́ọ̀dù rẹ̀ pọ̀ọ̀sẹ̀ lọ́nà kéyàn ọha kẹlẹ̀ ń bẹ̀ kó tù sí masalasi kò túnmọ̀ pẹ́nu masalasi nìkan o gbogbo bí ọ bá rọ kiri ká masalasi veranda masalasi ara masalasi ni torí náà ẹjá ṣọ ìwọlé ọlọ́run ta ń pè ní masalasi albaitu ọ̀rọ̀ lé tólúwa wá ń sọ ń bì yìí òun tún yàtọ̀ fún gbogbo àwọn ilé ọlọ́run yókù torí pé nínú sẹ̀ríà ìsìláàmù gbogbo bí a bá pè masalasi ipò kan náà wọ́n wà àyàfi masalasi mẹ́ta kí láwọn masalasi mẹ́tẹ̀ẹ̀ta náà almasjidul haram masalasi maka wa masjidu rasulillahi sallallahu alaihi wasallam masalasi annabi wa muhammad sallallahu alaihi wasallam ni madina kí lẹ́lẹ́kẹta almasjidul aqsa èyí tí wọ́n ń pè ní jerusalem masalasi ibi tọ́lọ̀n ti mú annabuwa muhammad sallallahu rìnrìn al'isra wal mi'raj àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí nìkan òun ni rún máa di àdìpèlé àdìpèlé ìtúnwọ́n fi yàtọ̀ náà nù inú yàtọ̀ wọn ni pé annabi wọ́nu wá o sallallahu alaihi wasallam la tushaddu rihalu illa thalathati masajid ẹgbẹ́ rẹ̀ já lọ kírùn masalasi báyìí láì ní nǹkan míì tá ń lọ se ń bẹ́ ànábìlẹ̀yìn ọgbọ́dọ̀ dánwò àfi masalasi mẹ́ta ya àbíbí bá dé masalasi báyìí ní tó kírùn ànábìlẹ̀ ọgbọ́dọ̀ se bẹ́ ẹjá dínrí ẹjá múra afẹ́rìnrìn àjò mọ́lẹ́lọ afẹ́ masalasi báyìí ni ànábìlẹ̀yìn ọgbọ́dọ̀ dánwò ní masalasi kan àyàfi mẹ́ta ìyẹn ni pé ẹjá Eh, masalasi ibìkan àdúwà ma gbà ń bẹ́ masalasi ibìkan kìníkan ma ṣẹlẹ̀ ń bẹ́ annabi lóhun ọgbà o sallallahu alaihi wasallam gbogbo masalasi pátá ilé ọlọ́run ni gbogbo ń tàà sí ma ṣe ní masalasi kìní a lè ṣe ní masalasi kejì náà masalasi mẹ́ta lè yẹn lè digbá digbàgbọ̀n kó rìnrìn àjò kó gbéra ń lé pé a ń lọ masalasi báyìí torí pa fẹ́ lọ kírùn bẹ́ a lè lọ alégbèrò àti lọ masalasi mi bàbá ní tí ń gbé wá lọ bẹ̀ irú bí nísìn èyàn wá pọ̀ fẹ́ gbọ́ wà sí àbí wọ́n se masalasi bòmí náà àbí wọ́n ń sàtúnse masalasi bì kan pé wọ́n náà wà ní àwọn mẹ́mbàsì kọmití ọ́sà gbèrà pọ̀ ní masalasi kan pàtó annabi ní kọgbọ̀rọ̀ wáyé sallallahu alaihi wasallam tó bá yẹ lẹ́yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí kí láwọn mẹ́tẹ̀ẹ̀ta náà masalasi maka masalasi madina àti masalasi baitul maqdis masalasi mẹ́tẹ̀ẹ̀ta yìí inú bí wọ́n ti lọ́lá tó tí wọ́n pàtàkì tó yìí náà àwọn kan náà lọ́lọ́ ni wọ́n ara tí masalasi fi lọ́lá kíyàn kọ́kọ́ masalasi nù kọ́dọ̀ fi mọ́ masalasi kàábà masalasi maka ta ń pè masalasi kàábà yìí òun náà kan wúnú lẹ wọ́n kọ́un náà ni masjidu rasulillahi sallallahu alaihi wasallam masalasi annabi madina òun náà wúnú lẹ pé a kà dé lógigi a kà rí ní wọ́n kọ́ òun náà ni bẹ́ẹ̀ náà ni al-masjidul aqsa gbogbo àwọn mọ́ṣálásí mẹ́tẹ̀ẹ̀ta yína kíkọ́ bá àti kọ́lé bẹ̀ẹ̀nà wọn kọ́ àwọn náà òun lọ́lọ́n fẹ́ rán wa létí tàn bóò ni wọ́n ti kọ́ mọ́ṣálásí maka alka'abal musharrafa ilé olúwọba tó lápàlé jùlọ ti ń bẹ ní níjọ wọn àná ànábí ibrahim ni ó gbé ìpìlẹ̀ léyìí ló gbé sókè kí lágbọ́yé ń bí i ni pé ó gbé pìlẹ̀ lé sókè àbófí pìlẹ̀ lé lọ ilẹ̀ torí àtọ̀ ń bẹnu méjèèjì a sì gbọ́dọ̀ wí tọ́lọ̀wọ̀n òwí bàbá fẹ́ pó fípìlẹ̀ lélẹ́lẹ́ ìtí lárúbáwí ń gbò fi pìlẹ̀ ìlélẹ́lẹ́ àmúlùwò wíbẹ́ olúwa ni wà èdè yàrù fa'u ibrahim olkọwa ìdá minalbeit ingbata nabi ibrahim ń gbé ìpìlẹ̀ ilé ìsókè ìta gbọ́yé ń bí èyí ohun tí ó sì rújú ni pé àsá nabi ibrahim kọ́kọ́kọ́ masalasi maka masalasi maka ti wà kọ́dàká nabi ibrahim aleyhi salatu wasalam kún o tó dé òun lọ́fà tó lúwa fi ní wà ìdí yẹ́rùfà Ibrahim olkọ̀wà ìdàmínà albeit ilé ìbá ti wí fúnra wa pé ọba ń tàà fi túnmà alkùránì òun alkùránì fún rẹ̀ bàbá yẹ lẹ́yìn yíhun òun hadith annabuwa Muhammad sallallahu alaihi wasallam hadith annabi ló já gbá yàyíye bẹ́ẹ̀ su káwọ́ ayá alkùránì tó lúwọ́ bá ní iná awwalabaitin wóbi alìnnáàsì lálàrí bèbákátà mubaraka iná awwalabaitin baitu bẹ̀rún náà lọ́lọ́run wíyà yìí olúwalákọ̀ọ́kọ́ lé wóbi alìnnáàsì ta fi lélẹ̀ fáwọn èèyàn gáà pé wọ́n kọ́lé kan lórí ilẹ̀ o ilé kan ọ̀sàgbẹ̀ lálàrí bèbákátà mubaraka òun náà ni létẹ́ ẹmà tí ń bẹ maka òun maka náà ni wọ́n ń pè ní baka anábi ibrahim alayhi salatu wasalam ìjọun làkọ́kọ́ ẹni ọkọ́ gbáyé ìjọun làkọ́kọ́ anábi ọlọ́run kọ́dá kèése kejì kèése kẹta eléyìí fi ń hàn pé ní yẹ́rùfà ibrahim kọwa ìdàmínà albay tó ti wà ń lẹ̀ tẹ́lẹ̀ ní ibrahim alẹ́kó renovate yẹ àmọ́rù renovation wo là nẹ́bí ibrahim sí òun làlàyé rẹ̀ wà náà ayà yìí àmá kọ̀kọ́ ń ta fi agbóyé ń bẹ̀ ní pé alkùránì ma túnmà ara wọn ní kèé sí ìtakora wọn bíyàn bá fẹ́ gbóyé pé a yẹ́rù fún àwù ti jẹ́ kọ̀ sí jẹ́ àsásà ó fi pìlẹ̀ lélélẹ̀ kò lè jẹ́ bẹ́ẹ̀ ní títorí pé kí ibrahim ó tó dé nílé yìí ti wà gẹ́gẹ́ bí ẹ̀rí ayà mi tó ní iná àwàlàbẹ́ tí wọ́n bẹ̀ alìnà lálẹ́bí bẹ̀bà kátà mubarak káwà padà síbi hadithi tí mo wílẹ̀ kan kọ́dà wọ́n wá bí annabi débi pé agbọ́táyà alkùránì ní ilé àkọ́kọ́ lórí ilẹ̀ òun ni kaaba òun ni léjì bẹ maka lálàrí bebakata àwọn sọ̀há bébé annabi pé ilé wo ni lékejì pé bàbá ní ilé ọlọ́run àkọ́kọ́ àmà èwo sallallahu alaihi wasallam masalasi wo si keji, kejì tàbà wo ọjọ́ orí bí masalasi ti pẹ́ sí òun ni almasiru al-aqsa almasiru al-aqsa jerusalem torí masalasi ni wọ́n kírùn bẹ́ díbà ti ń wí o bí ẹ̀wọ́ bá parọ́pọ̀ ń lọ sí nǹkan mí bẹ́ kọpa ń bí tí wọn ò ti ní já almasiru al-aqsa jerusalem díbà ti ń sọ̀rọ̀ yìí wọ́n pèrún wọ́n kírùn bẹ́ ni torí masalasi ni òun sì ni masalasi ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn masalasi kàábà nípa kíni nípa bí wọ́n ti pẹ́ tó láyé kọ́dá jọ wọ́n bí ànẹ́bí ń bèèrè yìí sallallahu alaihi wasallam àwọn sọ̀hábà tún tẹ̀síwájú wọ́n bí ànẹ́bí pé kamkana bainahuma kamkana ọdún mélòó ọjọ́ mélòó oṣù mélòó ni kàábà fi ju almasjidul aqsa bàbá sàgbọ̀ pé ilé ilẹ̀ àkọ́kọ́ ilé ilẹ̀ kejì àwọn yóò bá ní bó ti lè wùkọ́ kínkíní ló fi jù nílọ wọ́n ni ò sí ṣe gíní kò sí rẹ́dànú àwọn sọ̀hábé bèèrè pé ní ọdún mélòó àbóṣù mélòó àbíjọ́ mélòó àbíjọ́ kan náà wọ́n kọ́ wọn annabi sì dá ọdún lẹ́yìn ìgbà tí iná awwalabai tí ń wóbi alìnáàsì lálàrí bèbá kẹta mọ̀bàrọ̀kà lẹ́yìn ogójì ọdún tí kàábà tí olúwa ní wọ́n fi pèlẹ̀ rẹ̀ lélẹ̀ òun ni wọ́n fi pèlẹ̀ bó lélẹ̀ almasiru al'aksọ nípa báyìí ìdí àrùfáà tí wá wa nísìn tí ọjọ́ jẹ́ ìdí àsásà torípa nẹ́bí ibrahim kọ́kọ́ kọ alkaaba àmọ́ kí ló fa àti ibrahim fi ní ìdí àti renovate àbí yarufa olùkọ̀wà àìdá minalbeit ọ̀yà bèèrè torí pé in tí àyà yìí ń sọ fún wa ni pé kìí pé létọ́ wà nílẹ̀ tí ibrahim wá kún lọ́dá àbí lé tí ń bẹ nílẹ̀ tí ibrahim wá sọ di pẹ̀tẹ́sì yarufa olùkọ̀wà àìdá minalbeit kọ́nà ń bẹnu atharu pé annabi ibrahimu alkọwàídù mínà albaiti kọlu hijaratun azima òkúta ńláńlá lànàbí ibrahim ń gbé jáde jọ náà mínà albaiti torí náà alkaaba inna awwala baitin wudhi alinnasi lalladhi bi bakkata mubaraka ẹni ọkọ́ kàábà òun ni bàbá ńlá wa annabi adam aléhì sọ́látù wọ̀sọ́lám òun làkọ́kọ́ annabi ọlọ́run òun náà ni àkọ́kọ́ òun ni pìlẹ̀ gbogbo wa annabi adam náà lọ́kọ́ alkaaba alèrà wọn ríwà ayá ti mí tí wọ́n láwọn màláìka wọn kọ òun lolúwa paláṣẹ lẹ́yìn ìgbà tó kú ní ọgbà àdẹ̀rà àlìjẹ́ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńgbà ṣètọ́ni tí igi tí wọ́n ní wọ́n mẹ́dẹ̀ bẹ́ẹ̀ tí ṣètọ́ni lóhun ló dún jù bí tí ń wí fún ọ̀nà lónìí gbogbo tọ́lọ ní ọmọdé bẹ̀rún ní ọmọ wọ́ in tó so èmì àti wọ́dẹ̀ rórí lẹ́nu o tàbí kó lálìjẹ́nà mẹ́dẹ̀ bí igi ẹyọ kan nínú àìmáyé sọ́rẹ́ ẹyọ kan kò sí tó dùn tó bí tí ma rí ń gbogbo tí wọ́n lọ́lọ́ ní ọmọdé bẹ́ tí wọ́n ń wọ́ tọ́ ńlá rẹ̀ tó fi ń sí rànrán bí ṣe tọ́ ní ti lóyàn náà nù kò dùn ó kúrò àmọ́ yóò sọ fún ọpọ́un ló dójú injọ annabi adama ti fi ẹnu légi yìí ló ti mọ̀ pé ó kèé se gi tó dùn kọ́dà dúndùn nìkan kọ́ òun lọ fa jíjáde kó nú gbogbo gbádùn àlìjánà nígbàtà annabi adama wá dórí ilẹ̀ òun lọ́lọ́ ní kó fi pìlẹ̀ bẹ́ìtùlọ àkọ́kọ́ ilé ọlọ́run lórí ilẹ̀ òun ló fi lélẹ̀ lẹ́yìn annabi adama aléhìsọ́látù wasalam àwọn annabi ọlọ́run bẹ kó tó kan annabi ibrahim ní mo wílẹ̀ kan annabi ibrahim ká kọ́kọ́ kódòun kẹ́ẹ̀kejì kódòun kẹ́ẹ̀kẹta inú àwọn annabi ọlọ́run tí ń bẹ láàrin annabi ibrahim aléhì sọ́látù wasalam àti bàbá àwọn kan tí wọ́n fọwọ́ fa ìbínú ọlọ́run tọ́lọ́ sí lọ́wọ́ wọn ó tó tolúwàwá ní gbogbo tí ń bẹ lórí ilẹ̀ yàtọ̀ fún tọ́ bá wọnú ọkọ̀ ojú omi ta ní kànẹ́bìnú ọkọ̀ omi ọgbà gbogbo ẹ̀dànù ni gbogbo tí ń bẹ lórí ilẹ̀ ẹnu kankan tọ́lọ́run sáyàfi ni pé ẹni ọba kó sínú ọkọ̀ tí mo ní kọ ọmọ yìí o olùwàwífà náàbì ní ohun aléhì sọ́látù wọ̀sẹ̀lám pé kọmọsẹ̀ fíìnà ọkọ̀ ojú omi òun nìkan lòdò ní gbé gbogbo nǹkan yókù ó tóbi ni ó kéré ni ilé ni òkúta ni òkè ni tùfánù ó gbé ogbó ni ò fi wá sí ilé náà mọ́ títí annabi ibrahim aléhì sọ́látù wọ̀sálàmù fi wá dé olúwa wá pa lásẹ̀ pé ilé jọun àná o ìwọ ni ọlọ́gbé dìde ìtumọ̀ rẹ̀ wá ní pé wà ìdíyà rufa'u ibrahim olkọ̀wà ìdá minalbeit bí ibrahim ọba wá gbé ilé tánàbí adama ti ma aléhì sọ́látù wọ̀sálàmù dìde àfi kí wọ́n júwe fún àbí ipé ìbò nílé náà wà tó fi wá wá bígbà tí wọ́n ní kẹ́yìn ọlọ́ wá lẹ́kàn tí ti wó wá wá ìpìlẹ̀ lé náà orígun mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ ọtayọ ọbẹ̀ ẹnu bí tí ti náà ní kò trace kọ̀ wá if yarfa'u ìtọ́lọ̀ níkà náà ibrahim hussein òun náà lólúwa ní alkọwàáì in ti ń jẹ́ kọwàáìdò náà ní kíni foundations àwọn ìpìlẹ̀ léyìí ó lè ti wọnú lẹ̀ nígbàtọ́jọ́ ti pẹ́ wà bọ́ bá wá wá tó rí ibẹ̀ náà ni ọwá yàrù fáìwù ọwá ma ògbèwókè ta ń fi hàn annabi ibrahim bo ní ìpìlẹ̀ léwà olúwa náà ni ń bẹ̀rún ayàmí bàbá wọnú sọ́rọ̀tù hajji bí kùránì ti túnmà ara wọn olúwa sọ fún anú sọ́rọ̀tò alhajji pé wà ìz bá wà náà lè ibrahima ish makanal bayt wà ìz bá wà náà lè ibrahima makana albayt kí là ń pè makana ayé olúwa ní bá wà bí tí ilé náà wà hàn annabi ibrahim aléhì sọ́látù wọ́sálà olùwapa aláṣẹ pé lọ gbélé yìí dìde o anábí ibrahim náà mọ́ bí ó wà àmúlùwá ní bàwà náà àwà náà láwá fi hàn pé pẹ̀lú àpẹẹrẹ báyìí ibi ọba ti rí nǹkan báyìí ibẹ̀un ni orígun mẹ́rẹ̀ẹ̀rin létà ní ogbé sókè wá ìbàwà náà lè ibrahim makana albaiti allah tó ṣirik bí ṣe'i'a وطهر بيتي للطائفين والقائمين والركع السجود يرفع إبراهيم القواعد من البيت فوا طلاب العلم ومكو gẹ́gẹ́bà tí ma sọ àǹfàní tí o lè jẹ́ pọ̀rọ̀ ọ̀nà tí ra pọ́nbélé nílẹ̀ kọ̀ọ̀kan alkọ̀wá ìdù jámùnù àbí mú fọ́rọ̀dù jamọ́nù pluranu kí ni múfúradì rẹ̀ alkọ̀wáìdù kí ni múfúradù rẹ̀ kọ̀ọ̀ìdà alkọ̀ọ̀ìdà bẹ́ẹ̀ náà ni a ma alkọ̀ọ̀ìdà a ma mú plura alkọ̀wáìdù wá at the same time alkọ̀ọ̀ìdù wọn a ma mú náà ní plura kí ni alkọ̀wáìdù a mọ́túnmọ̀ wọn yàtọ̀ alkọ̀ọ̀ìdá kọ̀wàáìd kọ̀ọ̀ìdún kọ̀wàáìd eléyìí tó bá jẹ́ bí eléyìí mú fọ́rà bí bí yìí òun ni kọ̀ọ̀ìdá torí ta ń sọ̀rọ̀ rẹ̀ nípa ìpìlẹ̀ ilé kọ̀ọ̀ìdá ìpìlẹ̀ òpó olé plúra rẹ̀ ọmọ jẹ́ kíni kọ̀wàáìdù alkọ̀wàáìdù wọn bẹ́m̀bò mí ìbẹ̀nú alkùránì náà kò túnmọ̀ pìlẹ̀ kò túnmọ̀ kọ̀ọ̀ìdá bí ọlọ́run ti júwe àwọn tó bá ti dàgbà nínú àwọn ìyá ìyá lóbìnrin kí lolúwá pè wọ́n wọ́lkọ̀ wá àìdú mínàlìsà èyí wọn ò túnmọ̀ ìpìlẹ̀ ilé o wọ́lkọ̀ wá àìdú mínàlìsà aláti ìláyàrùjúná nìkáàhà àwọn tó ti dàgbà débi pé kọ́dà wọn ò nírankẹ nìkan fẹ́ àwọn olúwanírú wọn ayọ̀ǹda wọn in tí wọ́n ma fi bo ẹ̀ṣọ́ wọn yányán báwọn yíò bá mú kúò kèèsè pé wọ́n bọ́ra alẹ́lẹ̀ alkùnrá ní wí o ìyẹn ni pé báwọn ọ̀bá bo gbogbo tí ọ̀dọ́ ọmọbìnrin ó bò níyà àgbàlagbà alkọ̀wà ìdú mìnà ní kò burú àmọ́ min gairi tabarrujin bi zinatin in bẹnu aya náà bẹ́ a pé ẹ máa wá ṣòkéèsì ẹ̀sọ yí o kọ́dà bí àgbàlagbà náà bá bọ́bá lẹ́sọ ọgbọ̀dọ̀ sí kíní ọgbọ̀dọ̀ bó àmọ́lúwa ó relax òfin ìní fẹni ọba ti dàgbà in tí ó jẹ́ fìtínà lára ọmọbìnrin kékeré kò sí mọ́ lára ìyá àgbàlagbà ìtúnmọ́ rẹ̀ náà àmọ́ bí a ti yà lọ bí eléyìí ni fún àwa ọmọ kéwú alkọ̀wá ìdù jámù rẹ̀ lè jẹ́ kíni kọ́ ìdà jámù rẹ̀ sì lè jẹ́ kíni kọ́ ìdù ìgbò ní ọmọ jẹ́ kọ́ ìdù bọ́bá ikúbìnrin àwọn àgbàlagbà lápẹ̀ ní alkọ̀wá ìdù mú fọ́ràdù èyí tí ó fẹ́ bèèrè pé a ah, èése tí ó jẹ́ opposite kọ́ àìdà gan lọ́yẹ kọ́ jẹ́ ti obìnrin tọ́wà ipé kọ́ àìdù la pé obìnrin inú èdè lárúbáwá lárúbáwá láwọn alfáàdù kan tó se pé bí wọ́n bá ti se póbìnrin nìkan là máa lò fún kò ní ìdí à ń wá masculine àti feminine kì mọ́ in tó bá ti jẹ́ pé inú èdè o àìlò eléyà àfifún kíni àfifún obìnrin kò ní ìdí à wá akọ àtàbò mọ́ kí làpẹẹrẹ míì bí lárúbọ́ bá pé èyàn láboyún kí ni wọ́n pè ẹni ó lóyún hamila bí yẹ bá ní hamila ó ti di nǹkan mí ní lárúbáwá o sẹ́mọ̀tí jẹ́ hamila ọkọ̀ ojú omi jẹ́ fi ń dẹrù hamila bí lárúbọ́ bá pé olóyún kí ni wọ́n pè hamilu òun náà ní kí ni kò ní túnú gẹ́gẹ́ bí kọ́ ìdù ìyá tí ń fọ́ ọmọ lọ́yẹ̀ ọmọbìnrin tí ń fún ìyà lọ́yẹ̀ kí ni lárúbá ń pè ẹ́ mọ́rọ̀dẹ̀rù mọ́rọ̀dẹ̀rù lárúbáwò ní sẹ́sẹ̀ pé mọ́rọ̀dẹ̀à bí a bá ti ní mọ́rọ̀dẹ̀rù torí kí ń jò lọ pàdé ọkùnrin tí ń fún ìyà lọ́yẹ̀ rí obìnrin náà ní fún ìyà lọ́yẹ̀ obìnrin náà ní sí lóyún kò torí ẹ̀ náà lélẹ́yìn náà fi wá ní kọ́ ìdú wàljam'u alkọ̀wàáìdò minan nìsà níbi kápá kíyèsí kan alkùránì ti kìlọ̀ fí mi àti wọ́ fásàlú ahàlàdíkìrì in kọ́ntún látàlàmù ìtẹ́yìn ọba mọ̀ yí bèèrè ni ọ̀pọ̀lọpọ̀ ní sọmọ ló kọjí ò nítùmọ̀ lónìí in sọmọ ló kọjí gíní tí ò nítùmọ̀ kan <laughs> ókọ̀ tí ń bá dákọ̀ yọ́kàn wá sí mi lẹ́nu ni o ìgbà ẹnìkan lérò ìmọ̀pẹ́ nìkan ń jẹ́bẹ́ o kọmọ àdíká bí i èmi ni wọ́n lọ sọ́kọ̀ mi fún dókítà pé wọ́n fi mí se wá sí àpèjúwe ni inú ókọ̀ tí mọ́ rántí nìsìn ni pé fauza torí pé wọ́n gbọ́ yí pé fauzu ọkùnrin nù ń gbọ́ ìsẹ̀pọ̀bìnrin lélẹ́yìí kọmọ ẹjẹ́ gíní kọ́ wọn ma jẹ́ fáúsátù bẹ́ẹ̀nú èdè lárúbáwá gbogbo tó bá jẹ́ masdar gbogbo tó bá jẹ́ kí ni masdarun kò sí ta nísù kò sí tẹ̀dìkírù fún kọ́ ìdà mẹ́túnnà gbogbo tó bá wá ní sígà masdaru lédè lárúbáwá kọ̀ lákọ kò sí ní kíni kọ̀ lábo akọ àtàbó bákanáà torí náà bá bá fẹ́ sọ ọkọ̀ bí wọ́n bá kíwú bí àwọn tó ké bákanáà ńgbà sọ ti fọ́wùs abẹ́yàn bá sọmọ ní rahma ní àyínísìn nílẹ̀ yóòbá àwọn èèyàn ti àzúmù pọ́kùnrin ni àbóbìnrin ẹ́ kí ni wọ́n àzúmù obìnrin ni bá fà bá bímọ tí ó bí ọkùnrin ní ìsìtọ́ wá ní kí ló kọ́ ọmọ ìwọ́n ní rahma wọn ni ọmọ tó gbé nǹkan méèdè bẹ́ẹ̀ kò gbé nǹkan kan dé rahma bí fọ́ùzù náà ni àtọkùnrin àtọbìnrin lè jẹ́ rahma tán masdaru kò ní ìdí akọ kò sí ní ìdí gíní kò ní ìdí abọ òun lẹ́fì rí kọ́dọ̀rọ̀ tó gbélu maka mọ́ta wàdófin àbí makata al-mukarrama àfá yí maka wọn gbé maka wọn kú sí maka wọn sí wọ́n sí àmọ́mọ́lẹ̀ india ni wọ́n ní pílẹ̀ kí là ń kó kọ wọn aṣeikò rahmatullah alhindi rahma àfá rahma àfá rahma aṣeikò rahmatullahi alhindi wọ́n torí náà bẹ́lẹ̀ yìí ti jẹnu ayàlọ́ bí eléyìí látàrí pé alkọ̀wá ìdù jámù rẹ̀ lè jẹ́ mọ́fọ́rọ̀dù rẹ̀ lè jẹ́ kọ̀ọ̀ìdà mọ́fọ́rọ̀dù rẹ̀ sì lè jẹ́ kọ̀ọ̀ìdù ìdíyàrùfà ibrahim alkọ̀wá ìdà minal baiti wa ismaili إنك أنت السميع العليم السميع العليم إنك أنت السميع العليم وإذ يرفع إبراهيم القواعد من البيت olùwàrán wa lé tí ó sì fẹ́ akẹ́kọ̀ọ́ mẹ́ níjọ́ wọn àná nígbàtí ibrahim ma masalasi wókè tí ń gbé pìlẹ̀ masalasi wa òkè ilé ọlọ́run ta ń bẹ talọ́wà pẹ̀lú rẹ̀ jọ náà wa ismail ta ni wà lọ́mẹ́ ìsìnmáìlú ẹ̀dàgbà pẹ̀lẹ̀ yóò níyàwó ọmọ èké lọ́wà níjọ tí wọ́n jọ ń kọ alkaaba ẹ̀dàkùn ẹja tají kabira wa ogógbé èyàn bá wà tí ọba lè mọ́mọ́ rẹ̀ lọ ibi tí ọ̀dá ni ọgbọ̀gbìyàn bá bíyàn pé alájí àwọn bẹ́lẹ̀ lásùbá àwọn mọ́ ń kọ́ àwọn bẹ́lẹ̀ ẹ̀yìn nìkẹ́lẹ̀ wọ́n wà sí àárí àwọn bẹ́lẹ̀ kẹ́yìn òfúra sí rẹ̀ o bọ́bá ìpé bí tọ́ dáa ah, bọ́bá ìpé orí lọ ń fẹ́ èése tó mú àwọn mẹ̀lẹ́bí rẹ̀ ọgbọ́n tálùkùrá ní wí ni kú àǹfúsàkún wà àhàlíkùn náà rọ̀ ẹ mọ́ gborí ara yín nìkan sá fún náà ẹgbẹ́ àkọ́kọ́ ẹni ọ yẹ wọn orí mọ́ọ̀yàn níbi tọ́lọ́run òun lọ mọ́ọ̀yàn gbogbo ẹni tí ọlọ́run ò tí ìse bẹ́ẹ̀ fún ọlọ́nkọ́ mẹ́sà se bẹ́ẹ̀ kọ̀dá o kò ìpé ní ẹnìkan lọ́sọ nkankan fún mi ń jọ kan pé àwọn dẹ́ àwọn ìlú kan ẹ̀yìn náà sì ti ríro àwọn ìlú bẹ́ẹ̀ lónìí náà bí àbí ètì lẹ́ẹ̀mọ̀ bá ní masalasi ẹni wá lóun wá bèèrè pé ẹ bí mọ́ ní ọ́dà bí ipa ti kàákún pé bẹ́yàn bá tó bá ń kọ̀yẹ́ lọ masalasi kọ̀yẹ́ kọmọ sin lọ́hun ẹlákùn gbogbo obi tẹ́lẹ̀ iná bá wá bọ́bá ipá wà lè agbé torá àwọn masalasi mẹ́ ẹ̀yìn lẹ́ create obstacle tó lé àwọn ọ̀dọ́kò masalasi ẹ̀yìn lẹ́ fúra masalasi tó bá ipé ní àgbàlagbà nìkan ẹjá padà sínú ìtàn ìgbésí ayé annabuwa muhammad sallallahu alaihi wasallam bá ti ń ráwọn àbúkò hafa lẹ́yìn annabi tó tó annabi bí toróhun ló bí abubakar siddiq ọdún méjì péré lànnabi sí gbà lọ́wọ́ abubakar siddiq àbúkò hafa ó tó lẹ́yìn annabi abubakar ọmọ rẹ̀ náà tó ibẹ̀lẹ́ ti ráwọn ọmọ ọmọ tí ó jọ ọmọ ọmọ lọ ibn abbas ibn umar ibn gbogbo wọn náà tó lẹ́yìn annabi sallallahu alaihi wasallam bó ti yẹ kó rínú mọ̀ wá ní ìgbà mí ń bẹ o àwọn àgbàlagbà náà wọ́n lé àwọn ọmọ kúrò ní masalasi àwọn àgbàlagbà náà wọ́n fojú àbí fọ́rọ̀ lé àwọn ọ̀dọ́ kúrò ní masalasi eléyìn náà dá o èyí tó dá ní kí àgbàlagbà tọ́ méèké ká máa papọ̀ bá wọn bí tọ́lọ́run gẹ́gẹ́ bí annabi ibrahim ti fàpẹẹrẹ lélẹ̀ fún wáyìí وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل àwọn méjèèjì kọ́dá bẹ́yàn bá dé maka lónìí níbi táà ti ń se tọ̀wá fúdìsìn níbi tí wọ́n ń pè ní makọ́mù ibrahim ẹ̀rẹ́ ibi tí ẹsẹ̀ annabi ibrahim nú ẹ̀rọ tẹ́sẹ̀ rẹ̀ tọ́lá ẹ̀rí mẹ́ àpẹẹrẹ pé tí ibrahim dúó lé lórí ń jọ náà wọ́n ní bí ibrahim ti dúnbẹ̀ ismailu nawọ́ yarufáwù tí ó gbé sókè náà ta ní nà sí ismail aléhìm asọ́látù wasala torí náà ìdákun ẹ̀kọ́ ni yẹ o ẹ̀kọ́ ni o kọlọ̀kọ́ mọ́sá sí rọrùn fẹ́ ní kọ̀kan wá o yarufáwù ibrahim ismail aléhìmọ̀ sọ̀látù wọ̀sẹ̀lám wọ́n ń kọ́ lè ta ní ẹ́ ẹmọ dáhùn ilé ta ló ní wọ́n kọ́ ta ni wọ́n máa sí mẹ́ wọ́n tún wá ń bẹ ta ní pé takọ́ balmina ẹ̀rí bá wà ti jọra wa lójú lónìí bí ọ̀bá sọ lẹ́nu yóò fi wà wùn bí ìgbà tí ń se favour fún ọlọ́run ẹni tó rò pòun ń se ọlọ́run lóore ní ọjẹ̀ wà rántí pé ọlọ́run dákùn gbà òun lẹ́fì wífẹ́ lómi ni ó pé bẹba fún pé ẹkùn náà dẹwà kíjẹ irun tẹ́ kí yọ kọ̀dá bàbá ìwọ̀lọ́gbà ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ń túnmọ̀ pé àti ìmẹ́ntí ń jọ́lọ́run wọ́n kọ́lé ọlọ́run òun náà lọ́pa wọn láṣẹ pé kí wọ́n kọ́ wọn sì ní tajà ń bẹ́ anẹ́bí ibrahim ọ̀yọ́ ṣọ́ọ̀bù sí kaaba kọ́dà kò ní pé ìyá kìíní mú wá bàbá kìíní mú wá nínú mọ́sálásí ilé ọlọ́run tọ́lọ́ eh wọ́lọ́run bá ti sé iná ó lè dákùn gbà ẹ̀dàkùn ẹ̀kọ́ lélé yìí o kéyàn ọmọ jọra rẹ̀ lójú gbogbo bẹ́yàn bá ti lè kó sin lọ́wọ́n ọba tó gbígbà rẹ̀ ọ̀dọ̀ lọ́wà ẹnìkan òsì lè jọ lọ́run pápẹ́ ọgbà àpẹẹrẹ pọ̀ ẹnìkan ni wọ́n ní anẹ́bọ̀ muhammadu sallallahu alaihi wasallam ní ẹnìkan yà lámàáyí bí tọ́ sẹ lọ́n dé ọlọ́run ò lè forí jìn ọ̀n kí wọ́n náà ma sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ọmọ náà ni lámàáyí pé àwọn yíò lè làmọ́láyé ọ̀rọ̀ àsọgbọ́nù ni ìbẹ̀nú àdífi bẹ́ẹ̀ pé ọlọ́run ní káwọn màláìkọ̀ dá lóhun pé mọ́ni lẹ́bí yàtà ààlà àlàtálẹ́ ní náà tí ń gbẹnu èmi ọlọ́run sọ̀rọ̀ mọ́ràn ni tí ń pé láyé lọ́hùn lè fòlàn ọlọ́run ní foríjìn lámọ́yí olúwa ni wọ́n wí fún pé fagod gafaru tó lè fòlàn wà àbátò amalak fòlànù tó ní ní foríjìn mo foríjìn ọlọ́run lọ bá tí ma se tó wù yẹ fún alú ma yẹ̀ṣà sí wọ́n ní ní se ni mo se wà àbátò amalak iṣẹ́ ti ẹ́tọ́ wá jọ lójú tó fi ń wé ẹnìkan pé eléyìí ò foríjìn mọ́ bá gbogbo ẹ̀jẹ́ torí náà ẹ̀dàkùn àkórí ọ̀rọ̀ ń bí ni pé ẹmẹ́jà jọra wa lójú bá bá ń sin lọ́wọ́ o ní ti torí pé kìí se pàá ń se fífọ̀ fọ́lọ́wọ́ àṣóre fọ́lọ́wọ́ òun lọ́wọ́ anú hadithu pé bí gbogbo yín wà ínsùkún wà jínùkún wà áwọ́lùkún wà áhìrùkún àtẹ̀yìn àtàlìjànú yí àti bẹ̀rẹ̀ àti parí ọmọ ànẹ́bẹ̀ adama bí gbogbo yí bá lẹ̀ sí lọ́wọ́ ọba mọ́ kò sí kíní kò dín kankan kù náà ọlọ́run gbogbo yí bá sì lẹ́ẹ̀mọ̀ sín kò sí kíní kò lè nkankan kúnnà ọlọ́ọ̀lọ́un ẹ̀ ń se ra yí lóore ní ogbẹ̀njí máa ń sin lọ́un òun se rẹ lóore ní ìmà àlìjánà ìmà ná ọ̀nà méjèèjì náà lọ máa nẹ́bí adámọ̀ ọ parí ọ̀rọ̀ ẹ̀ sí torí náà ẹ̀dàkùn ẹjẹ́ káwà náà nírú culture báyìí kárẹra wá ń lẹ̀ fọ́lọ́un yányán kama ma sọ̀rọ̀ tí ó ma tún ma bígbà tí àjọra wa lójúpa àti débì kan wájú ọlọ́run bí àwá dé wájú ọlọ́run àbáwọn àwọn àwọn míì náà àwọn àwọn òkó bára wọn lọ́dọ̀ ọlọ́run àmọ́ wọn òkìlọ fáwọn tí ó kó bá wọn àwọn bàbá àbí àwọn bàbá ṣiṣẹ́ dé wájú ọlọ́run àwọn bàbá láwọn yọ̀ǹda gbogbo òrùn àwọn bàbá láwọn à annabi ọlọ́run yìí fi yíò kún tẹ́lẹ̀ annabi ọlọ́run ọlọ́run pa aláṣẹ pé ó ṣiṣẹ́ in se fọ́lọ́run yóò sì máa jọ́sìn fún in tún wá ń bẹ̀ pé rọ́bà náà takọ́bà mẹ́nà torípò lè pò wọn ọgbà kí ó sì síbi tí ó gbé lọ lẹ́jọ́ torí náà ẹ̀dàkùn inú tí musulmi táa máa mọ̀ mọ̀ musulmi òun ní kọ́ tẹríba fọ́lọ́run pọ̀tí ẹ̀tẹ̀ríba fẹ́ dẹ̀ẹ̀gbẹ́ rẹ̀ sátẹ̀ríba fọ́lọ́un àmọ́bọ̀ bá tún wá ní tẹ̀ríba fáwọn ẹ̀dẹ̀ẹ̀gbẹ́ rẹ̀ náà olúwa ló wọ́n ma gbé ọ̀gá ni àmọ́ká tẹ̀ríba fọ́lọ́un kámẹ́jọra wa lójú lọ́dọ̀ ọlọ́run ara àwọn ọ̀nà tí bá dàfí gbà ní ti torí pé kí ni a ń tẹ́sẹ̀mí a ń pè ọ́ ní ti orí pé wọ̀lọ́ba tọ́ ọmọ gbàdúwà àsẹ̀mí ń bí yìí ó lè mọ́ túnmọ̀ pé ọba ti ń gbọ́rọ̀ nìkan ayi yẹ́sìmẹ́ríwá yújì innaka anta sami'u al'alim mo ní ìtumọ̀ asami'u bí báwọn alfáà sí sàlàyé rẹ̀ fún wa kọlọ̀nkọ́ mọ́sá àsán olẹ́ sàdáadáa wọ́n ní asami'u tọ́lọ́un pàtàkì jùlọ nírú àyè báyìí in túnmọ̀ pé kíni ẹni tí gbọ́ tí sì ṣe kíni tí gbà yọ gbọ́ yọ wà dáhùn yọ gbàdúwà torí pé ọ̀rọ̀ àdúwà lànàbí ibrahim ń se rọ́bà náà takọ́bàl minna innaka an tasami'a ayi tasma'u wa tujibu da'i wọlọ́ba tọ́ gbọ́ ni tí ń pè ọ́ tọ́ wà fún ni tí ń fẹ́ tọ́ dà lóhun torí ẹ̀ láàfí pè ọ́ asami'a níbi láti pé kí ń pàkíyèsí kan ó súnmọ́ tí mo wílẹ̀ kan náà pé fásàlú àhàlà dékiri nǹkan tó ń láta àlàmù èyàn èsì ìmọ̀ gbogbo ọmọ ibi èyàn bá mọ̀ kọmọ kọjá bí tí ọmọ kọmọ fi wá dá tí ọmọ rú bẹba kírùn lẹ́yìn àwọn mí eléyìí pọ̀ láàrin àwa ọmọ kéwú kọ́dá àwọn àgbàlagbà mi orí wọn dánrú ẹ̀wò rí àmẹ́nupá wà ń ké lárúbáwá sì mọ́ fún ìlú àmọ́ fáìlú àmọ́mọ̀ fún ìlú ẹlòmíì wá ń fi ń dásí tí ọ̀ yẹ kí ọ dásí bẹba kírùn lẹ́yìn ẹlòmíì lónìí èyí tí ó fi pé sẹ̀mí àlọ́hù lèmọ́n hamidahu kí ni ó wù hm? sẹ̀mí àlọ́hù mọ́n hamidahu torúpọ̀ òun gbọ́ yé pé a ah, sẹ́mí à fún ìlú yàtàádá lè mọ̀ fún rẹ̀ kò nídìí láàmù mọ́ sẹ̀mí àlọ́hù mẹ́n hamidahu mo ti kírùn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sàbábù bẹ́ o tí wọ́n ń wí bẹ́ ẹni tí bá wí bẹ́ náà kún náà kó tẹ́kínọ̀tì nísìn èyí ń lè wọ príncipù larubawa àmọ́kọ̀ wọ ìrún èyí tí wọ̀ gbọ́yé ń bẹ̀ lọ gbọ́yé ń bí sẹ́mi à ń bẹ̀ wọn ò túnmọ̀ pé ẹni tí ń gbọ́ asámùrù hunalik ayyásímàrù wáyú jí ló fi jẹ́ pé sẹ́mi allahu liman hamidawu gbogbo àhàdìtò kanrin tó ròyìn bá nẹ́bì tí ń kẹrùn bó ti wánu sallallahu alaihi wasallam torí náà ẹ̀dàkùn pín ọba kírùn lórí ìrùn jẹ ìmáàmù àbọ́ndá kí fún rẹ̀ náà kí ló wí sàmí àlọ́hù láàmù ní ọgbọ́dọ̀ sọ́nà sàmí àlọ́hù liman hamidahu èyí bọ́bá ipé ń tọ́ ọgbọ́ yé ni pé a ah, mẹ́bá ti léyàn gbọ́ nǹkan ẹni ọgbọ́ náà lọ́yẹ kọ́ tẹ̀lé ọgbọ́ e. sẹ́mi à ń bò mí a máa túnmà kíni ẹni tí ń gbọ́ tí ń gbàdúwà sẹ́mi àlọ́hù liman hamida gẹ́gẹ́ bí innaka anta as-sami'ul nígbàtí yà lọ bí eléyìí kámẹnu bá díẹ̀ ní àwọn àdájọ́ ọ̀rọ̀ fíkíù tó rọ̀pọ̀ mọ́rọ̀ ń ta wí torí mo ti come across ẹ̀ náà lẹ́yìn àwọn sàbábù lọ́nà kààbọ́nà méjì èyí tí gbogbo wa mọ̀ tó kọ́mọ̀ kọ́dà bẹ́yàn gbọ́ lónìí a wà gbọ́tàwọn kan lónìí bí ma mú bá ní sami allahu liman hamidahu mu'adhdhinu náà tún wá pé sami allahu liman hamida especially láwọn campuses wà mí ẹ̀dàkùn ẹjá farabalẹ̀ ká gbọ́ ṣẹ̀rí ayé ká gbọ́ hadithi annabi yé sallallahu alaihi wasallam mo léyìí tí gbogbo ayé ń se òun ọ̀rọ̀ǹgì o torí pé ń bẹ nú hadithi bẹ́ẹ̀ pé fa'ídá kọ́ọ̀lá sẹ́mi allahu liman hamida fàkúlù rọ̀bánà wàlákàlham hadithun sọ̀hìn ipe bí máa mọ̀ bá ní sẹ̀mí allahu liman hamida kí lẹ̀ yóò wí ẹ̀yẹ pé rọ̀bánà wàlákàlham hadithu tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni e kẹni tí ń bẹ lẹ́yìn ìmọ́mù bọ́bá fẹ́ jàmá àtọ́ fẹ́ kó papọ̀ méjèèjì kó pé kí ni sami allahu lè mọ́ ní hamida bí mọ́mù rẹ̀ ti wí kó tún wá pé rọ́bà náà ẹ̀yìn náà burú àmì ìta ń se lónìí ń túnmà bí ìgbà tó ipá fẹ́ ní èyí táwọn kan wí wọn rọ́ngì torí pé mo wífẹ́ nìkan wá dáun náà òun sì ń wí rọ́bà náà wà lákàlẹ̀ hamdu náà èyí ọgbọ́ ni mo náà ń tó fi dá lẹ̀ náà torí pé microphone ló fi wípé ńgbàtí ma mú ní sami allahu liman hamida èyí tàwà sí gbọ́nù máìkì ni pé wọ́n náà tó ní sami allahu liman rọ́bà náà tó wá sí wọn àwọn ọgbọ́mọ́ yọ́ ma túnmọ̀ lọ́dọ̀ ẹni tí ò yé pé ẹ̀ẹ́n annabi ló wí bẹ́ẹ̀ sallallahu ala'uwa fa idha qala sami allahu liman hamida faqulu rabbana walaka bí wọ́n bá wá fẹ́ kó méjèèjì pọ̀ kò sí láìfí ń bẹ́ àmọ́mọ́sẹ̀ lọ́nà tí ó fi dànkanrú bọ́bá mọ̀ pé ọwà wí gẹ́gẹ́ bí làdáni àbí mọ̀ádínú ọwà yí méjèèjì náà káwọn èèyàn gbọ́ pé bí mọ̀mù rẹ̀ bá lè dódì ọ pẹ̀sẹ̀mí allahu liman hamida rabbana wàlàkàlhàm

ìwọlọba tí gbọ́ tí gbà àdúwà al'alim wọlọba tó sì mọ̀ àtẹ́ta wíjáde àtẹ́ta wíjáde ìwọlú ọba mọ̀ annabi ibrahim aléhì sọ́látù wasalam ó pẹ ọlọ́run bẹ́ẹ̀ ló kọtọ́lọ́run ọba ń jẹ àti ma pèrà wa lákèsí lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀sìn lọ́wà ká mọ́ pọ̀lọ́n ló kọ tí è jẹ inú ẹ̀sìn ni inú ẹ̀sìn lọ́wà oókọ tọ́lọ̀n bá pèrè àgbọ̀dọ̀pá ní pè òun làwọn àfá ń dápè ni wọ́n ń pè tàwíhìdù asìmá wọ́sífà inú ran tàwíhìdù mọ́lọ́n lọ́kan ni àwọn orúkọ ọlọ́run àtàwọn ìròyìn ẹ̀ the best way téèyàn fi mọ́ ó kọ ọlọ́run òun ni bọ́ bá pèrè ẹ̀bẹ́ inú alkùnrin kẹrìm nọmbà wánù nù dáa kọ́dá ayà báyìí ọlọ́npẹ̀rẹ̀ ní asẹ̀míru aláàlì bọ́bá wá bí ma ọ̀sọ́ ní abdú asẹ̀míẹ̀ bọ́bá tún bí mi ọ̀sọ́ ní abdú aláàlì ọ̀dàbẹ́ àrídájú ń bẹ pé ọlọ́run lóhun ní asẹ̀míẹ̀ ọlọ́run lóhun àmáwọn ọkọ̀ kan bẹ tí a ń lẹ ábúdù má lónìí tí ò sí ábúdù ń bẹ̀ torí pé kò síbí ọlọ́run ti pèrè ẹ̀bẹ́ kò síbí ọlọ́run ti pèrè ẹ̀bẹ́ mo sì wí inú ẹ̀sìn lọ́wà o ká pẹ ọlọ́run ló kọ tí ń jẹ́ ká sì mọ́ pé ló kọ tí tí ò pèrè bí ẹ bá mọ̀ mọ́sẹ̀ yíwọ̀n ọ̀sẹ̀ lọ́run tí wọ́n wí fún tó tún ní tọ̀rẹ́ lómi ògédé pọ́n ti ń pè ní abúlù kìníkan láti dọ́hun bẹ bá wá yí fún yọ́wà yarí gbẹ̀nìkan mọ́ pọ́kọ̀ òun dá wọ́pọ̀ ní ó kọ ọlọ́run ní o àfikọ́ dá wa lójú lákọ̀ọ́kọ́ pọ́lọ́hun jẹ́ báyìí ká tó wá máa pé ẹ̀rù ọlọ́run ti ń jẹ́ ọkọ̀ báyìí mọ́lọ́nà tí ó jẹ́ nọmbà 1 táà fi ìmọ̀ tí ó sí rújú tí ó sí yẹ méjì ń bẹ́ òníká ayálkùnránì tó wí bẹ́ asẹ̀mí al'alim àti bẹ́ẹ̀ lọ ogbele tí a bá wá se yẹ méjì ń bẹ̀ pé àbí àbí fásàlú àhàlàdíkiri nǹkan tó ń látàlàmù kí o bèèrè tí ọba yẹ o gẹ́gẹ́ bá ti má pẹ̀jú ẹwà lẹ́ẹ̀kan láwọn orúkọ ọ̀kan tí ó fẹ́ nítùmà tí ó sì nídì bákan náà ni irú àwọn ọkọ̀ mẹ́ta sọ ti yé èyàn lè jẹ́ sọ̀búrù àmà ìjẹ́ abdú asọ̀búrù àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ kọ́dẹ̀ èyàn lè jẹ́ jẹ̀lílì àmà ìjẹ́ abdú abdú aljẹ̀lì torí pé kọ̀ sẹ́rí kan láàmìn al-qur'an wà láàmìn al-sunna tó fi rinlẹ̀ polúwa ń jẹ́ àwọn ọkọ̀ wọ̀nyí àfikáwà náà sí dúó lórí ibi tọ́lọ̀ ń bá pẹ̀rẹ̀ torí pé nínú ẹ̀sìn lọ́wà o kápọ̀lọ́un ló kọ tí ń jẹ́ kásì mọ́ pé ní ọkọ̀ tí ò pèrè torí náà inú àwọn ọkọ̀ ọlọ́run ta sàǹfàní rẹ̀ lónìí ni asẹ̀míru alàálì ọlọ́run ọba tí ma gbọ́ kọ́dà bọ́ bá gbọ́ tán yóò se kíni yóò tún dáyà lóhun inú ta fi matuma asẹ̀míru bí mo ti tún bí gẹ́gẹ́ báwọn wa inú hadita annabuwa muhammadu sallallahu alaihi wasallam wọ́n ni ta bá wò torúngbàta túnmọ̀ sẹ̀mírù kọmọ̀ strange létí ẹlòmí pé àgbọ́rí ìtúnmọ̀ sẹ̀mírù lẹni ọgbọ́ tọwà ọgbàdúwà ta bá wò hadithu ìbẹnu sọ̀híhù limami muslim ìbẹnu ibn hibbani wa gairihima annabi a ma sàdúwà kan annabi a ma wáṣọ ń bí àwọn kankan nínú àwọn tá annabi ma wáṣọ ń pa annabi a ní wà mí dùn áín láà yusma Eh, ríwáyà mẹ́ni láyústa jábú láhú àmá ríwáyà ta fẹ́ lò wáyé ríwáyà tún sọ̀híhà onípa nẹ́bí a níwà mín dùnà in láyúsmà ọlọ́run mọ́ wá sọ ń pa rẹ̀ ń bí àdúwà tí gíní kí ló tú mílá yúsùmá ń mẹ́ tí ò ní gbá òun ní túnmà rẹ̀ fi wá nù rí wáyà mí pé láyústà jáábú làhú ìtùmà kanáà òun ni a fi túnmà pé asàmírù alààlì wàsẹ́mi allahu liman hamida nígbàtí mẹ́nubá hadithi yìí kakédélẹ̀ kọjá ń fà fún wa nǹkan mẹ́rin là ma tọrọ pé kọ́lọ́wọ́ sọ́hun bẹ́ bó ti já nẹ́bí ọlọ́run tọ́jọ́ ga gbogbo wa nìtó ìwọ náà ma tọrọ sọ́mbẹ̀ o káwà náà sì gbéra wa jìnà sí anábi a ma tọrọ sọ́mbí kíni wà mí ní ilmin láyán fa ọlọ́run sọ mi bí ìmọ̀jí ò ní wúlò ní yóò kéwú rẹpẹtẹ kọmọ wá sí tọ́ tako kéwú anábi gan ma tọrọ pé ọlọ́run ìmọ̀jí ò ní wúlò dákun yàmíyà ìjọ wọn bá ti ń lè nàka sí yàn pé ó sì lóhun kéwú ẹ̀yìn àfá náà wọ̀mínú ilmin láyàmfà ẹ̀yìn ti àwọn ọmọ kéwú àtàwọn alfà ọsọ̀tẹ́ ni tí ó ké náà o annabi ni wọ̀mín nafsin látàṣbà ọlọ́nsọ́ mi ń bí ẹ̀ méjì ò ní yóò gbogbo tí wọ́n bá fún hàn hàn hàn yóò tún máa wọ́wọ́ ẹlòmí ni kò yóò anábìlọ́lọ́ mọ́sà sọ mi bírú ẹ̀mí bẹ́ẹ̀ aláyọ ọkàn ni gbọ́lọ̀ bá ti se fún ìyàmá kọ́ran tí ẹn tí ò tó tí ẹ inú ta nábi ma wáṣọ ń pa rẹ̀ ni kí tún láà ma wí wà mí kọlbín láyàṣà ọlọ́nsọ

ó ti dúdú kí ní sí dúdú ọkàn alkùránì òjò orújú fún wa kalla bal rọ́nà alákùlúbihim ma kánú yaksibu iṣẹ́ ọwọ́ rẹ ló dúdú ọkàn rẹ ọparọ́ ah, lónìí wọ́n kankan sí ọsọ̀rọ̀ ẹ̀yìn lọ́la nọ́kútọ́tún sauda ọpẹ̀gàn lọ́túnla pọ́ìntì dúdú kan nígbà wọn bá wá kan kan kan kan kan sínú ọkàn tí ò síbi tí wọ́n kan sí wọn ẹlòmí wọ́n ti ń kan dọ́bù sí spọ́ọ̀tù kọ̀ọ̀kan ní tí ma lè ọkàn ní o ẹṣẹ́ ní ma lè ọkàn torí náà dákun mẹ́rẹ̀rin yìí ẹjá wa náà ma wáṣọ ń bẹ́ o wáṣọ ń bí ẹ̀mí tí ò ní tí wọ́n tí alkùrá ní kí alkùrá èèyàn mélòó ní ń sunkún pòun gbá ní ìmáláyé lónìí àfi bá gbádùn ẹ̀ gbàtẹ́lómi bá fẹ́ ṣe fàájì ní ó ní wọ́n bá ń fi kùránì bọ́ inú kìíní àìmọ́ gbádùn ṣéèkì yẹn se n tọ́lọ̀ ń sọ alkùránì kalẹ̀ fún un abẹ́mẹ́ tí ò yóò ọlọ́run fún náà kò fún un náà ní kò sáyọ ọkàn elminlayanfa ìmọ̀ tí ò wúlò wà mí dùn áìn láàyòsímà àdúwà tí ò ní gbà àdúwà tí ò ní gbà ó ní tí ma fa náà o inṣá allahu ta'ala a padà sọ̀rọ̀ débẹ̀ turpa nabi ibrahim àdúwà ní se lọ́rọ̀bà náà wà jẹ́ anna musulmai ne inú tí ma dùwà gbà òníkẹ́yìn ò se rú àdúwà tọ́lọ́ lọ́ gbọ́dọ̀ sí àwọn àdúwà kan bẹ tó ipé alẹ́ dáú fídùn à ìkọjá àlà níbi àdúwà tó ọmọ pọ́lọ́run èése èése tí wọ́n tọrọ ọmọ pé nù súnnà ọlọ́run kèése gíní kèése bẹ́ẹ̀ ọwá ní wọ́n ni gbogbo nǹkan lọ́lọ́ lè se anábi nínú kọjá àlà nìyẹn nú àdúwà inṣá allahu ta'ala ọjọ́ ti lọ ní ọ̀túnla abẹ́rẹ̀ láti bí iná inṣá allahu ta'ala wasallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in